láìlọ́nù òní o láìlọ́nù tá à ń jẹ mọ́ kínní ni o tá à ń jẹ mẹ́ja tán fi wí ẹja o wọ́n bá ní o eré mọ́ ọkọ̀ pé ńgbà tí mo rí lórí Facebook tẹ́nìkan sẹ́ńjẹ o òní o. wàhálà. wọ́n bá tá à ń jẹ rèé o o rèé o wọ́n tà mọ́ kínní fún wa tá à ń jẹ rèé o ọlọ́run ṣàánú wa nílẹ̀ yìí o àwa aláìsàn oríṣiríṣi pọ̀ inú wú gbogbo ẹ̀ ṣe báwo gan-an ni àìsàn ṣe ní pọ̀ báyìí ó ń rè báyìí kọ́ náà sọ wá ń bẹ̀ o kódà gan kò easy láti ṣí ó yí ó ti lẹ̀ mọ́ ó yí ó yí kọ́ náà sọ wá ni o ó rè ó yí o ó yí láti ṣí o ọ̀tẹ́ bá ti lè rí ojú ẹ̀já wọ́n á ṣí lọ ní òní o wọ́n dálẹ́lẹ̀ wọ́n dálẹ́wò yí o ah. ee eh, eh. kọ́ sọ wá bẹ́ẹ̀. nǹkan bẹ́ẹ̀ ọlọ́run sọ wa ń bẹ̀ ní o àwọn tó tó fi yé o bàtà nìyẹn sọ láàárọ̀ tí mo kà mo rò pé rọ́ọ̀nì èmi náà bá rà lọ́sàn yìí pé kí n wo bó ṣe lọ o ò nìyí o. jẹkújẹ ọ̀rẹ́ o jẹkújẹ tán fún wa jẹ rèé o rèé o rèé o ò ní ò ní àtúmọ̀ tó fi ń wé ẹja Maurice tó fi kíkan wé o. ẹ̀fun lámú ẹ ti mú. ti gbọ́ òpó ti bí ìbàtàn o. ah oúnjẹ pépà. láìlọ́nù. àmọ́ tó mọ ilé báyìí o. ọmọ wí ni ọmọ wí. ó ti hàn lára ìgbésẹ̀ gàdàgbà. kò yí sí láti ṣí kò easy láti ṣí kọ́ni ẹ rèé o sẹ́rí sẹ́rí sẹ́rí ayé wa báyìí rí nǹkan tá ẹ ò jẹkújẹ tán fún wa jẹ. ẹ ò jẹkújẹ tán fún wa jẹ ọlọ́run sọ wa ń bẹ̀. ó hàn lára nǹkan tó bá lọ wà mí. kí ló dé irú ẹ̀ṣẹ̀ wo la wá ṣètò tó báyìí. Ah, ah. pàtó ń sọ láàárọ̀ mo rò bóyá rọ ni pé bóyá títí wọn ní ọ̀hún nìkan náà ṣe bẹ́ẹ̀ ni ẹni yẹn náà sọ pé òun bóyá bí nàìjíríà ṣe rí o abroad ni o abroad náà yẹn ni tó ti sẹ́ǹdì ẹ̀ pé bóyá ti nàìjíríà ò rí bẹ́ẹ̀ pé tá bá àwa nàìjíríà bá ti wò ó ká chẹ́ẹ̀kì ẹ̀ ò bá bóyá tọ̀dọ̀ wa náà rí bẹ́ẹ̀ o ní tọ̀dọ̀ wa náà rí bẹ́ẹ̀ o. ẹ̀ẹ́ ọ̀rẹ́ o ojú ẹ̀gá yàtọ̀ sí wa. ojú ẹ̀ òní eléyìí tá àti ìbò ní ẹ jẹ́ ká wò síra wọn àti ìbò bẹ́ẹ̀ wojú ẹ̀ bó ṣe rí after tá a ṣí lálọ́ yẹn bó ṣe rí òní ó ti yàtọ̀ síra wọn gbà tá a ṣí tán gbà tá a ti ṣí òní ẹ bó ṣe rí gbà tá a ti ṣí gbà tá a ṣí tán bó ṣe rí àti ìṣí ti bíbà yìí ẹ jẹ́ ká wò síra wọn òní òní òní. ó sì wà ń bẹ ẹ wò ká ẹ. ó sì wà ń bẹ gbogbo ẹ máa ṣì ọlọ́run ṣọ́ wa ń bẹ ọwọ́ jẹkújẹ bàbá wa ṣe gan wa rún. ẹja máa ń ra oúnjẹ ìjàmbá. ọ̀rẹ́ o ọ̀rẹ́ o. nàìjíríà ta fún ẹ̀rẹ́ à. báà ṣàánú wa o báà ṣàánú wa o. ọmọ fẹ́ wẹ̀ jẹ́ àtàǹṣe.